إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn السلام ورحمة الله وبركاته fún Allah الله سبحانه وتعالى àtọrọ àlékún ìkẹ́ àlékún gẹ̀ ẹni títí lórí jùlọ ọmọ ẹ̀dá ọlọ́run abẹ́ ọba tí ó fún wa láwọn ìgbà láyè tó pọ̀ ìwújú láyè ìfalabalẹ̀ ọkàn eléyìí ní orí tó tóbi ọba láàmú ṣe fún mùsùlùmí lẹ́yìn orí ìjẹ́ Islam orí tó kú náà ní orí àlàáfíà ní òlàlàáfíà lẹ́yìn orí tó tó kàn ó náà ní kéyìn orójú kóráyè abẹ àwọn ìdẹ̀ra eléyìí tó hàn ní ó pọ̀ ní ọ̀dẹ̀ra tí Allah subhanahu wa ta'ala tó ṣe fún wa tó jẹ́ pé àlè kàtà bìbí báyìí dúpẹ́ abẹ aláàfo dẹ̀mẹ́ta lẹ́kọ̀ọ́ látà ilẹ̀ kọ̀ọ̀kan wa níbi tí a bá tẹ̀sí àkọ́kánì ní eléyìí tí ó máa wáyé gbogbo yóò máa sùlàfà eléyìí tí abẹ Allah subhanahu wa ta'ala eléyìí náà mọ̀ ṣe lọ́kọ̀ọ́ kasi ẹ̀bá tẹ̀síìrì yẹn ká bá dé náà kátólì bẹ̀rẹ̀ padà eléyìí tá bẹ̀ ọba tó gbà fún wa láti bẹ̀rẹ̀ látọ̀dún tó ti ṣe díẹ̀ tá a ti bẹ̀rẹ̀ láti sọ́tọ̀ gbàkọ́lá tó dẹ̀ máa bá dé ní abẹ́ mẹ́sẹ̀ ní tẹ̀síìrì yẹn parí ẹ̀mí parí ọ̀nà jẹ́ kí ẹ̀mí wọlé kùn kátólì rí kọ̀ orúkọ mọ́ ọ̀pọ̀lọpọ̀ yìí tí a tún dájú bíi pé afẹ́fẹ́ sàwọn àgbéyẹ̀wò rẹ̀ ọlọ́mọta ìjọ wúlò fún wa láyé àtàlà kẹyàmà níbi tí a bá pẹ̀lú ìyẹn dé náà ní súrọ́tù alkafirun súrọ́tù alkafirun o alkafir rún yóò máa jẹ́ jámù alkafir ó wà náà wọ́n súra eléyìí tí Allah subhanahu wa ta'ala tó fi ń ṣàlàyé ìgbàfọ̀mọ́ ìjọsìn rẹ̀ fún ìjàfọ̀mọ́ ìjọsìn rẹ̀ fún Allah wa ta'ala nínú àwọn súwárù tó wà ní kẹ́yìn bàbá wò láì jẹ́ pé wọ́n bí yàn àbí wọ́n sọ fún yàn pé sóra yìí tó máa kàrí àbí nàìjíríà àwọn agbábọ̀ bọ̀ síwárò ní kíyà rẹ̀ tó ní pé àyà rẹ̀ kọ́kọ́ kéré torí pé ẹni tọ́rọ̀ sí iye àìbá sọ̀rọ̀ púpọ̀ àní fún lẹ́rìí púpọ̀ tó rọrùn sí iye ẹlẹ́kejì sọ̀rọ̀ nípa òṣùlù àkéda àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wa eléyìí tó jẹ́ pé lónìí ó di tó ń dá wa lálẹ́ fún wa a padà torí pé bàbá wo dáadáa a rí i pé ọ̀rọ̀ pàtàkì sallallahu alaihi wasallam nínú àdéhìí àpá àwọn Abu Hurairah radiyallahu anhu ọlọ́mọsàbáyọ olóyìnbó aláfọ̀mọ́ wáyé pé bàbá alìsílámù rẹ̀ ríba ìsìlámù bẹ̀rẹ̀ lájòjì wàsàyàrún rẹ̀ ríba kàmá bàdà yóò padà di àjòjì lórí bó ti bẹ̀rẹ̀ lánàá sábà wo ìjádòjì yẹn tí islam jádòjì táwọn kan lánàá òun ló fà á tí wọ́n fi ń ṣe tí wọ́n ń ṣe àti béèrè wọn lọ́dọ̀ òjíṣẹ́ àlá kéde béèrè wọn tó wà lóṣù rẹ̀ òní pé èrè ń ṣe ọlọ́run jáde jọ máa ṣe ẹ̀sìn yìí tá a bá ṣe tiẹ̀ lọ́dọ̀ kan ká ṣe tiẹ̀ náà lọ́dọ̀ kan ìyẹn ni pé ẹ̀sìn yẹn jádòjì lára wọn ẹ̀rí pé lónìí kìlómítà lónìí náà fún wa àwọn ẹgbẹ́ rẹ̀ ẹja ti papọ̀ gbogbo ọdún tó bá ti dé náà láti bí àmàbà wọn ṣe. tó àwọn èèyàn fi kù ńlá láti pé kéèyàn lọ lé ìjọsìn kan ó sì tún di lọ́la ó sì kéèyàn kòkòtà máa wa tó ti èèyàn túmọ̀ sí pé ajẹ́ pé ìyẹn ò tètè bẹ̀rẹ̀ lánàá bẹ̀ nígbà tí kóró sàánú wọn mọ̀ nígbà yẹn àwọn olùmọ̀ wọn yẹra kó nínú ìṣesí yẹn ìṣesí yẹn ní báwọn èèyàn lónìí èèyàn fẹ́ láàrin ìṣe àti ìmọ̀ sọ ẹlẹ́ẹ̀kejì nínú kúsúrà ẹ̀fẹ́ tírísì fún wa ẹlẹ́ẹ̀kẹta òní kúsúrà ẹ̀fẹ́ sàlàyé fún wa wípé tó bá ti jẹ́ òṣùlù làákìdá àyè kọ̀m̀pọ̀máìsì rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ wa ti rí rárá yóò bá ní fàá láàrin àbùkí ní mamú yẹn pẹ́kọ́rọ́ fàá ìyẹn pé ìsìláàmù ló ń ṣe èyí tẹ̀sí ní báyìí fún tó ó jẹ́nu àwọn ìpìlẹ̀ nínú ìpìlẹ̀ òṣùlù àhàbẹ̀sì nínú ìpìlẹ̀ ìpìlẹ̀ tó bá bàrà kan tó ti jẹ́ pé ó ti jẹ́ pé mẹ́ta ló ti gbé ní ló ti sọ̀ka rẹ̀ ìyẹn túbọ̀ sí pé ọdún mẹ́tàlá àkọ́kọ́ fáńdẹ́kì ló mẹ́ta kó tó sẹ́yìn àjò lọ́sibó lọ́sí nàìjíríà kan tó lè jáde kò sí tó fọ́dún mẹ́tẹ̀ẹ̀tàlá yẹn fún àwọn sọ̀hádà kọjá kí ní ìṣúlù àkèdà bó láti sọ́kàn wọn talẹ̀ gbogbo yẹn kí wọ́n sì ọ̀nà orí yẹn kí wọ́n gbà fún. tó súra yìí eléyìí tí afẹ́gbéyẹ̀wò lẹ́nu ó ní àyà mẹ́fà ló wà nínú àárí pé súrà Allah subhanahu wa ta'ala kàmá sábàtà ti sọ yìí muslim gẹ́gẹ́ bí tó rinlẹ̀ nínú ẹgbà wa ìmáàmù muslim ó ní àfáwà jáde rọ̀ àbúlá rọ́bì ọlọ́wà ánì ọlọ́mọkàwáyọ̀ ní tí ó ní kọ́ra àbíhádì súra olóka olójúṣe ọlọ́ka súra ìyẹn súra alkàbírú wà kúlù wọ̀lọ́ ó sọ pé kúlù àlọ́ fi rọ̀kàtẹ́yì àtọ̀wà rọ̀kàtẹ́yì àtọ̀wà nínú rákà rọ̀kàtì tọ̀wà á ní eló pa gbogbo ẹni tí ó bá lọ mọ́kà àwọn basic kan wà tó gbọdọ̀ yé wa ìyẹn ni pé kò sí kankan nínú àlámọ̀rí Islam ẹ̀sìn báyìí ìjọsìn nínú Islam tọ́ba aláwọ̀ ẹ̀ka náà yóò yẹn dúró ata sóra tá a náà tó kà méjì ní rọ̀kàtẹ́ àtọ̀wà kí náà tó ní rọ̀kàtẹ́ àtọ̀wà ẹni bá fẹ́ ṣe ń mọ́rọ́ àbúfẹ́ ṣe hajj nínú iṣẹ́ tó kọ̀kọ́ sí tó bá dé mẹ́ka orí kí àtọ̀wà lọ́pàá tó jẹ́ pé téèyàn bá wọ mẹ́ka báyìí tó bá ti lè kírun tó jọ́ràn èèyàn lé lórí lásìkò yẹn kò sí tó máa bọ́ ṣe pé kí ni yóò kọ́ bàá wọn ìṣe náà bílà bàbá wọ arab maka tó bá ti dẹ́pẹ́ ní ẹgbẹ́ yìí kí ni ó fẹ́ ṣe ọmọ wa ni kò ní ṣe náà bílà ó dàbí ẹni lọ sí éèdì tá a lọ bọ̀ sọ́la éèdì ọjọ́ ọdún lẹ́yìn wá dé éèdì tí wọ́n á dégé ní ìpínlẹ̀ nàìjíríà torí pé fẹ́ Tòtí lànà tó bàbá fọfọ náà ìgbà wá kẹsẹ̀ láfárkò fi sọ̀lá ti wà sọ̀wá ìgbà ubi alẹ́nà alìkàlẹ́ ń bìyà. Ìyàtọ̀ tó ń bẹ láàrin tàwa kọ àti ohun kíkí oníkẹ́ ẹ̀rẹ́dẹ́gẹ́ ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ń bẹ̀. Àmọ́ òun ẹ̀rẹ́dẹ́gẹ́ ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀. Tó Allah subhanahu wa ta'ala ń lọ sọ pé kàlẹ́ fún ànábì nípa tàwa fún mi kí tó yí folí ọba dẹ́dà pẹ̀lú ìrántí rẹ̀ pẹ̀lú ìsàpọ̀mọ́ rẹ̀ pẹ̀lú ìwáforíjì rẹ̀ pẹ̀lú ìwà ìrànlọ́wọ́ rẹ̀ tó bá ṣe tán ní tó bá kọ́kọ́ ṣe lẹ́yìn rẹ̀ ní kékeré tó bá ti parí tàwáfù ó tó ní pé yóò lọ ṣe fàfá àti márùn àti yóò lọ ṣe fáìlì ní tó máa ṣe ní kíni yóò ṣe tàwáfù yóò ṣe ọ̀dàkàtẹ́ àtọ̀wà yóò bẹ̀rẹ̀ torípa ní Allah subhanahu wa ta'ala ló pa nẹ́bí láti ẹni pé wọ́n tẹ́kì lóru mẹ́tìmá kọ́ ní Ibrahim musalla ẹ mú ẹ̀yin tẹ́sán Ibrahim ẹ mú láàyè kan tẹ́bà ní kíni mẹ́tìmá kíni kí ló gbé wa lọ́dọ̀ yìí òun ni pé àwọn sàhábà wọ́n tún lẹ́sí ìdíje níjọ́ta nẹ́bí fẹ́ ṣe nọ́tìlá rọ̀kàtẹ́ àtọ̀wà ó kákiri olùwọ̀wọ́ àti kíni olùyá àyíká ibi tá a lọ gẹ́rin yẹn tó jẹ́ pé àwọn sàhábà mọ súrà yẹn pé irú súrà táà nẹ́bí ìmọ̀ ẹ̀dẹ́gìrì tó kà nígbà tó ṣe tàwáàfù ìyẹn túbọ̀ sí gbogbo ìrẹsẹ̀ tán ìyẹn ni pé sábà dákẹ́ dáadáa lọ́sàn-án ó lè lẹ́kọ̀ọ́sàn ló bá kí èèyàn bá dákẹ́ èèyàn lè gbọ́ kí ìrà àtẹ̀yàn ń kà ní kíni àyílá àtúntún àtàlàfà tí kan bá dákẹ́ dáadáa ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ ó túmọ̀ sí ojú kòkòrò àwọn sàhábà wípé wọ́n mẹ́lẹ́tọ̀ gbogbo ìrẹsẹ̀ àná tó bá lẹ́rìn báyìí wọ́n fẹ́ rò pé báwo ló ṣe rẹ́rìn ìgbà wo ló rẹ́rìn kí ló palẹ̀ rẹ̀ tọ́mọ́rí tó banú jẹ́ wọ́n mọ̀ rò pé báwo ló ti banú jẹ́ ma ìgbà wo ló banú jẹ́ ọ̀nà wo ló bà banú jẹ́ so ìyẹn túmọ̀ sí tẹ̀rẹ̀kìmù ẹ̀rìṣòkùn alàmùsáàdà àtẹ̀wọ̀sù ojú kòkòrò wọn ga lórí báwo làwọn sáfẹ́ tẹ̀lé àwọn fẹ́ kọ́ tirẹ̀ lórí gbogbo nǹkan àtàkà bá fi tóbi jọ́sìn nínú ìjọsìn ìyẹn túmọ̀ sí pé wọn ò jọsìn àtẹ́bí ìjà tọ̀lọ́lọ́ àyàtúkọ́ jẹ́ pé wọ́n fẹ́ lùtò náà وبيبقى مسلم ايضا انه في رافع امام مسلم رحمه الله تعالى nínú àdìsí àbú òrẹ́ra olóòtúṣe aláìkẹ́ ọ̀pọ̀lọ́rọ́ tó máa bá ọ̀rọ̀ àbú ìmọ̀ ìrọ̀ pàtẹ́ àlùfáàjì ẹ̀dùn nǹkan ẹwà wọ pàábà tó ń gbọ́bọ̀rọ̀ yìí yẹn ní ti tẹ̀sí nígbà ní àbí àbí ibẹ̀ láti kó wùsùlùmí ìbáadà àwọn ìpìlẹ̀ ní wa ó là nàbì sọ̀rọ̀ ọ̀sán ó ka súra òun òwòwò àti bí rakàtẹ́ alifajiri ìyẹn ní raka méjì tá a máa di kátó kékeré o kátó di àsùbà Allahu Akbar ẹ̀yìn sábà kílókù tó tó bá dẹ́gbẹ́ pé àwọn sọ̀hábà wọ́n mẹ́lìtàn wọ́n mójútó àwọn súra kánẹ́bì ká ní àwọn ẹ̀bí àkíwá lọ́wọ́ ẹ̀kọ́ pẹ̀lú àwọn pẹ̀lú àwọn ọmọ yẹn ajẹ́pé kò sí ìwọ̀n yẹn kan kánẹ́bì sọ́nà lọ́wọ́ àwọn ọ̀sán kí tó gba sábà báwọn sábà yóò dé kiri ìwọ̀n mẹ́lìtàn pé súra wọlé ká lákọ̀ọ́kọ́ súra wọlé ká lẹ́ẹ̀kejì àtà àwọn ọmọdé jẹ́ nǹkan sóra abẹ́ aláàfin wàhán wọn tà alákòjọ ó jẹ́ kó rọrùn fún àwa náà ajẹ́pẹ̀mí àtẹ́yìn ẹ̀já wa náà sojú kòkòrò rẹ̀ tàbá tẹ́ ti kíra kà bẹ́ẹ̀ lẹ́yìn fún ẹjẹ́ sóra wọn aláàlú àáka kólúwọ̀ mọ́ àti kúlíà àyọ̀kàlú wọ́n wá iná àhẹ́ nínú ẹ̀ta wa àfọ́ àwa iná Muhammad ọlọ́mọkọ̀lá yẹn ti àlẹ́ẹ̀dì ọ̀rọ̀ lákọ̀tọ̀ ọ̀rọ̀ ẹ̀kí afáwa àwọn ọ̀rẹ́ àkàrà náà nípa pàkà àti afáwa àkàrà náà àti ọlọ́nà pàyọ́ tó àti bàbẹ́. ó ní àdìdà lọ fún ọlọ́ sọ̀rọ̀ ọ̀nà dájọ́ òṣìṣẹ́ aláìṣẹ́ tọ̀lọ́ lọ́kùn mọ́ta ọ̀rà à tí ìrọ̀ ka àtẹ kọ́pùlà lùfàjì wà kọ́ àtẹ bàbà lùmẹ́gìrì sẹ́tì ó là lẹ́nu ká ní látà méjì táwọn ẹtí ká tó ti fàjẹ̀ pé ó ṣe déédéé pẹ̀lú kí ni ẹ̀gbá wa àbúrò rẹ̀ rà ó ló kó dàgbọ́ ó tó wá kà ní rákà àtẹ ìrìn bàbà lùmẹ́gìrì báàbà kíni báàbà magrib ní ẹ̀yìn magrib bídà àwa ìṣòyìn náà mara tó jẹ́ pé kíkà rẹ̀ ntí mo fẹ́ lè kà yóò fẹ́ tó fi ogún tó lé nígbà sára ń dèbí ní ìmọ̀dé kà قل يا أيها الكافرون أتكني قل هو الله أحد وروى الإمام أحمد إن دعوى الإمام أحمد بكنا عن ابن عمر لقد ابن عمر قل رمضت النبي أربع وعشرين مرة الله olùrọ̀ gbọ́kùtù bàbá ní ọ̀rọ̀ gbọ́kùtù yẹn ni pé mò ń fojú mi sọ báyìí mò ń fojú sọ báyìí mò ń mẹ́rin ọ̀rọ̀ pẹ̀lú ojú mi ó wá lọ mọ́tò àlẹ́bí for more than twenty four times ẹ bá wọ sáré more than kíni twenty four times lọ́bì ọlọ́wọ́ àìní wájú ọlọ́mọdébà yọ lóṣù wọn ó ní bí tí mo mẹ́rin sọ rẹ̀ àwọn ẹ̀ńtọ́wà ìṣèlú nàmọ́ra àti kí n twenty five times ìyẹ́ sọ̀rọ̀ tó máa ń kà bí rọ̀kà àtẹ́yìn kọ́bìlà àlùfájìrì rákà méjì tó máa ń kà àtó sí tó máa ń kíkà tó sí àlùfájà yìí wọ̀rọ̀kà àtẹ́yìn bá àlùfájì àti rákà méjì tó máa ń sílẹ̀ yìí nínú lẹ́yìn májìrì ó ní kí ló máa ń kà bí kúlíyà ayé alkàdùn wàkúlù wọ̀wọ̀ àdì wọ̀rọ̀ wáyé má bá àdì àlẹ́bí lọ́wọ́ bá lọ́wọ́ àìdọ́n قال ربطت نبي شهرا الله اكبر هذه الينا ما tẹ́lẹ̀ wáyà bá pọ̀ yóò máa mú àwọn times àti nọ́mbà wá àti rí ẹgbà wá tó ní twenty four ẹgbà wá kan ní kí ní twenty five ẹgbà wá kan ní ṣá ara odidi oṣù kan káàmìlà ìyẹn túmọ̀ sí pé àwọn pàdé wọn sojú kòkò lẹ́yìn àdẹ́gbà Muhammad àta odidi oṣù kan gbáko wọn ò yẹ wọn ò gbò lẹ́ni tó ṣe kí ni òjì ò lẹ́yìn rẹ̀ ọ̀ẹ́dá wa náà wò sojú kòkò sí à ǹjẹ́ mo kírun ìjàmọ́ lóṣù kan complete lóṣù kan tó sì jẹ́ níbo orúkú bèèrè mọ́sílẹ̀ tó jẹ́ mọ́sílásí kò ní jẹ́ pé ó kí àìlà nílẹ̀ lónìí ó ká làbáàdì ní sọ́ọ̀bù lọ́la ó kí kìíní kan ara ò ní mọ́sílẹ̀ torí pé kò lè rí léyìí tá a sọ yìí kéèyàn kí ó wọ́ọ̀tì ní mẹ́ta ọ̀bùlà fàájìrì ajẹ́ pé ó ti dé mọ́sílásí ká mẹ́jọ tó ti kí ẹlẹ́ẹ̀kejì ó sì ní sọ fáwọn àbíjọ bí ìṣá yìí torí ẹni bá bá nítọ̀ tá a fi kíkí ni o tá a fi kí o bá a bẹ̀rẹ̀ lọ́gìrì yóò fi ìjà yìí. òun ẹ̀ka ìwà yẹn ti kó fọ́ ẹ̀bà wà mímọ̀ tó wà tí àfúrà wa bẹ̀rẹ̀ àwọn ọmọ sọ wípé àwọn kóńtùnà náà tòlù àwọn ọmọ kàákì máa lami yàgòrò sọlá tẹlifà fàjì nílẹ̀ múnà sí àwọn kàmẹ́kọ́ọ̀lù àwọn ọmọ rò pé táwọn bá rí nǹkan nínú èèyàn táwọn ti jọba láti kó tánà bí wà mẹ́dínà tí ò wá àwọn àlùfájà yìí tí ò wá kásùbà mùnà ẹ̀kí tí làwọn ọmọdé kìíní làwọn ń kà sí. ọlọ́mọṣẹ́ ọmọ náà ti abẹ àìlera àìrójú àìráyè tí ìdéhùn lọ kíjọ náà náà fúlásí níbi ìṣẹ̀lẹ̀ tó wà ó. ó jọ ó jọ ó fún wa lálàáfíà ara ó tún wá fún wa lókun ẹ̀mí tí ọlọ́run bá tà mú èèyàn tí wọ́n bá ń kírun tó bá rẹ́ èèyàn tí téèyàn lè dìde àròtì máa nìyàn sí níbi tọ́lọ́ bá ní kó bá yàn sábà débi pé kódà tí ń bá ń gbàgbé tó bá wà lójú oorun yẹn ara ọkàn rẹ ò ní gbà ọkàn yẹn gbọ́dọ̀ máa sọ fún bọ́dì yẹn pé you are going to supposed to do something In kan ló yẹ kọ́ máa ṣe lásìkò bẹ́ẹ̀ tá a bá fi ẹ̀mí kírun ẹ̀mí yẹn ò ní ṣe kí ni kò ní lápá ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ ọmọ tó ń mú yẹn lọ́wọ́ tó ti yé tó bá bẹ́ẹ̀ sọ̀tẹ́ ọmọ yẹn ó mú yẹn tí ò bá mú yẹn tí ìyá rẹ̀ bá gbé kí ló máa tẹ̀lé fún yẹn rẹ̀ ọyàn yẹn máa tẹ̀ yóò máa lé láàrin àdúrà ó yẹ kọ́ ọmọ yìí bẹ́ẹ̀ lọ̀rọ̀ àkólé kan wà nípa bọ́mọ bá alábá fi hàn wọ̀nyẹn lọ́rùn tó bá dásìkò tó yẹ kí o fi hàn ẹ máa rí ìgbà tó wà lábàá tó tàkì láì bí wàá tẹ̀sẹ̀ bá ń tẹ̀ tẹ́ bá wá bó ẹ̀ gbà tó súnmọ́ tàbí ó lè bó tó tàbí ó ń kí lọ́wọ́ yóò àmọ́ mú àwọn àlàkà wa ẹ̀ẹ́dì tó bá sálá náà báyìí tó bá aláwọ̀ alẹ́ kó wa èyí ó kẹ́sẹ̀ kí ni èyí ó kẹ́sẹ̀ tààjì ah! ìtumọ̀ ẹni pé ó tààpù yìí láti pé kí jẹ́ ọmọ yẹn ó lé kí ni olùkọ́ àwọn àsìkò máa ń wà tá a máa rò pé ẹ má jiyàn ẹ má lè kí ni ẹ má jiyàn pé ẹ já lẹ́lẹ́ òsùn kì í ṣe níta àsìkò oorun kì í ṣe kí ni àsìkò a lè jiyàn fún un ká ẹ̀wọ̀n ni ẹ̀fẹ́ yẹn bá sùn rárá ó sùn lásìkò tó ń sinmi bẹ́ẹ̀ lásìkò lásìkò ló bá tó ẹni bíi òun ló fa àsọ̀lá tó kọ́ irun irun ó lóore òun tó sùn lọ gbogbo àti tí bàjẹ́ you should not play with that a gbọ́dọ̀ bí àsìkò yẹn kábíyà rẹ̀ abẹ́ aláàbújọ kọ́tà ṣe náà wà. wàkàdá kàrọ̀ wà ọ̀sọ̀rọ̀ nínú afọwọ́ pírímìsì ó pẹ́ gbà wáyé wa wà á bí ní mẹ́jà wà á kọ́rọ́jọ́ mu ní sàáyù wà kọ́rọ́ pírímìsì hàbà àdìsùn hasan olú àdìsù tẹ̀rí ó yẹ kí ni àdìsù hasan wà kọ́ takọ́ dàbà fìlà àdìsù àdìdáà ó ní àwọ̀rọ̀ kan ti sáájú lọ́gbà wa àwọn olúmọ àdìsù wọn ni súra yìí súra tó kàbírù ó ní kí ni báàbínú rúbọ̀ àlùkùránì ó ti ní de ìdá kan nínú ìdálẹ́rìí kí ni olú àlùkùránì kọ́tà ìsìlámù ìyẹn túmọ̀ sí pé bàbá tó kù á lè sí mélòó láti sí mẹ́rin òun nìkan kó kí ni òkè ọ̀kan bóun náà ti máa gbé kù á lè sí mẹ́rin ajá ibi tí wọ́n wo àwọn mẹ̀dùmùn àwọn kọ́ńtẹ́ǹt alùpùpù àbíká fi rẹ̀ bàbá tó sí mélòó bàbá tó sí mẹ́rin bóla tó láti pin á sí àkìlá ẹlẹ́kẹ̀ẹ́dì àlìbìbáàdà ẹlẹ́kẹta àlùpàkìlá ẹlẹ́kẹrin àlùmọ̀àmẹ́lá ìyẹn túmọ̀ sí pé taba ti pín sí mẹ́rin mẹ́rin gbogbo tó ní ṣe pẹ̀lú àkídàtò muslim ní kí ni ó ló kó sí mu àpàrà máa rí nígbà tá a bá tú sóra yìí àbí aláàkójọ kó mẹ́ta ṣe mọ̀rọ̀ fún wa pa nàbì láti pé sọ pé mo pè àlùjù alikaafiru ẹyin wo ẹyin kejì àìpé ọ̀rọ̀ tó lágbára díẹ̀ ni ìbéèrè tó lè wá òní wípé mẹ́ta ìgbà wo ló lẹ́tọ̀ọ́ kápẹ́yà ní káfíà wà mọ́ wọn wọlé káfíà àwọn àwọn ọ̀dọ́ ẹni kí ni ó ẹ̀sìn tàbí ẹni kẹ́mìnà kèdè ní kèdè àwọn lágbára lọ́la ń sọ àbí alikafir òun lẹni tó fọ ọlọ́run lẹ tí o ti kí ni ti o ti sọmọ yíyí àrùbíà wọ̀nyẹ jẹ àjọ ó tún wá ń sọ ọdún ta pé òun ò kírun òun gbàgbọ́ ọlọ́run kan tẹ́jú ní ọlọ́run bẹ́ẹ̀ kí lẹ́ẹ̀ tó yìí a ní gbẹ̀yàn ní káfíìn ọ̀ǹtì tí má ó ni ó ti kí sáré má tí má jẹ́ bó bá pé sáré yẹn àìsàn dédé pé múmi ní àwọn àlèrè kíndìlà ẹni tí ń dojúkọ ìlú tí ń wa àìsàn ìgbìmí àgbàgbà yìí dìbò eléyìí làbẹ́ aláàkójọ kó láwa lásìkò yìí téèyàn pẹ̀lú múmi ní pé ah, ẹni bẹ́ẹ̀ lè jọ kírun àbẹ́ni tí ń kírun kọ́ àbẹ́ni kí ni àbùlà àlèrè kíndìlà ẹni tó onígbàgbọ́ sọ́nà àbí onígbàgbọ́ sàgbàgbọ́ Muhammad olùgbàgbọ́ sí kí ni o alìkìtà alùpàpán olùgbàgbọ́ sí kí ni alùpàdà olùgbàgbọ́ sáwọn òjíṣẹ́ tó tá a bá ti rí èèyàn kan tó bá ti nírú gbàgbọ́ yẹn kódà tó bá jẹ́ ẹlẹ́sẹ̀ tí ń dẹ́ṣẹ̀ kan tó ti ẹlẹ́sẹ̀ láàyà kì á tó ní pààtì á nítorí kí ni o kàfẹ́ ẹlẹ́kejì èèyàn lè wùwà tá a lè sọ wípé àlùkáṣe ó wùwà kèfèrè ó sọ̀rọ̀ kèfèrè méjì ni ọ̀tọ̀ ni ìwà àtọ̀rọ̀ kí ni ọ̀tọ̀ ni ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ìsekúkúrù òun ni kéèyàn búra pẹ̀lú tó yàtọ̀ sọ́lọ́ àbí kó búra pẹ̀lú kíni bí yorùbá ti máa ń sọ wípé ògún adé kìíní kan tẹ́tẹ́tẹ́tẹ́ kó dá ọ̀rọ̀ kíni ọ̀rọ̀ kúkúrù ni làwọn olùmọ̀sí ní alukúkúrù kùfọ̀rọ̀ ìsekèbèrè méjì ni òun náà ká kúkúrù làyúkúrẹ́jù alẹ́ iṣẹ́ kẹfẹ́rí kan wà tí gbé kó islam wà ó náà ka kúkúrú yóò fún ìjọ àmì ìlà àwọn iṣẹ́ kan wà lọ́lẹ́ kí ni yóò gbé ẹ̀jáde tí yóò islam ọ̀tayáyá ewé ẹni tó búra pẹ̀lú kí ni o pẹ̀lú òògùn ìyá àti ìsọkóṣe kí ni ó islam bẹ́ẹ̀ ẹni tí ó forí balẹ̀ ó bá wọn mukhrija alimila apaya tu títọ́ de kini yomi tuba agbọ́dọ̀ wa se ọmọ ọhún jalè lórí bẹtẹ yẹn oyè ọba wọn lọ bi sàárè àbó ọba wọn lọ bi kan ọmọ o de kini ọmọ ọlọmọ bẹni ọdúró bẹni jáde ọdúró bẹni jáde àfọ ní ẹtì ignorance is an ẹtì for him ignorance ṣe àyèmàkàrí ṣe kini ẹ ma so gbogbo àwọn kan bẹ́ẹ̀ àmọ́ ẹni tí àwọn mẹ́jẹ̀mú pé sí lára tí ó bà kọ́ lọ́wọ́ bọ̀ ọ̀kan tuntun ni ó pe mẹ́ta lọ́kàn kíláàsì oyè ẹja mẹ́rin rẹ̀ wá àwọn awúsá lè dàbí pé káàtìrì ni wọ́n ẹja wọ àwọn làkùránì gẹ́ pè wọ́n àwọn owó ní ọba dẹ́dà gẹ́ pè wọ́n ní àlùkáàdì nínú àlùkùránì wa abala sọ́ọ̀tì náà yíra Allah subhanahu wa ta'ala ní làkọ́dé káfárọ́ lẹ́yìn ìlàkọ́ọ́lù kiri wa hàn lakọ́jú kápá pàápàá ó ti di kèfèrè kápára. kúfùrù yẹn mùkúrìdù amẹ̀lẹ́mẹ̀lá ẹni tó bá lè nígbàgbọ́ pé mẹ́ta ní kí ni o. Oya. Gbogbo ẹni tó bá gbà yìí pé ọlọ́run bí ọmọ kí ni wúrẹ́ bẹ́ẹ̀. ọ̀tọ̀ ní kó ọ̀tọ̀ ma lọ́wọ́ òbí ma ó ń o òun rẹ̀ pé àlọ́lọ́run ti ó tó bá sọ pé ṣe ipa ọmọ mẹ́rin nìkan tó bá tún lọ́lọ́run ti ń lágbọ́dọ̀ sọ́ra kèdè ní tó lé ọ̀rọ̀ kèdè tó wà lẹ́nu ah, ọba àgbà ọba ọba ó ti pa ọ̀rọ̀ kéde ọ̀rọ̀ kúkú ó fi ìjẹ́ ìròyìn èèyàn ọ̀bí ròyìn ta ni ọrụ ó ọrụ. oye tí tó pè ní tó ti kan ò gbọ́dọ̀ sọ pé wọ́n èyí tóbi mọ́ọ̀lẹ́ yòókẹ́pẹ̀rẹ̀ káàkiri ẹni tí ò bá pe káàkiri ní káàkiri pàkọ́dé kí ni wọ́n kọ́ di káfà wà o awo kaka bi abi ko tẹ ẹ ẹ ẹ ma Ọlọ́run ló mọ bẹ́ẹ̀ ní ṣe o ya ẹ wo yorùbá o ní Ọlọ́run ló ṣe kí ni ló mọ ẹni àbá ẹ dàpọ̀ náà ní ṣe lọ sẹ́mi pé kò gbọ́dọ̀ dàrú mọ́ alọ́ ẹ̀fẹ́ mi ló pẹ̀lú ìṣúbà kí bá ti ti lónìí mo tẹ̀lé ní kílásì àkídà kọ́lá wa kí ẹni ẹ ọlọ́run ló mẹ́rin tí ń sìn à bàbá dọ́rùn láti kí ni. ajẹ́lú pé kùránì yìí kò tí ké àti òye nínú àwọn sàwábì àwọn kan tó ṣùọ̀ sọ́tíǹtì oníkàgbà àwòrán ọ̀kan ṣoṣo ni. ẹlẹ́ẹ̀kejì ni pé lẹ́yìn sọ̀rọ̀ náà dínú ndị kò sí ẹ̀sìn ni so ìtumọ̀ ẹni pé gbogbo ẹni tí ò bá ti ṣe Islam má sọ pé ọlọ́run ọlọ́run mi ní bíìsì ó dẹ̀ pàlàyé àwọn tí ń kiri àwọn tí ń ọlọ́run kiri ó mọ ẹni ó pàlàyé àwọn àwọn tí ń lójú Ìyá ọmọ àbí òun, ó ní gbogbo ẹni tó bá wá ọ̀nà kan yàtọ̀ sí Islam tó fi wọ́nà yẹn láti sìn òun ọlọ́run kí bábá bọ̀ ṣe. Ó yà ìyá àgbọ̀ báyìí. Kí yàrá sọ wípé òun Kírísílám lòun. Kíláàkì Kírísílám lòun. Òun lè ṣe Islam fún òtún tèmi fún òtún tèmi. Ṣé ọ̀yẹ̀ wa ọlọ́run ló ọ̀yà kí lásọ fún àádé sọ pé aláwọ̀ ní bẹ́ẹ̀ kò ní gbà lọ́wọ́ rẹ̀ kò ní gbà ọ̀rọ̀ pé ọ̀yẹ̀ àwọn yìí ó dàrú mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ ara dídàrú rẹ̀ òun náà ló ti wà ló pa sí ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá yẹ kẹ́ sọ pé àṣẹ sọ fún pé àṣẹ ìṣesí rẹ̀ ìṣe kìbìrì ní bẹ̀lọ́ ẹ̀ yóò lè jẹ́ kí ni yóò lè kúrò ó dẹ̀ máa rọrùn tẹ́ bá sàlàyé fún ẹ pé ọ̀rọ̀ kìbìrì ìwà kìbìrì lóòrò yìí ó lè dúró lákòókò ìlẹ̀ àbẹ́rẹ̀ tó hábà rẹ̀ alákọ̀ọ́ ẹgbẹ́ sùn fún wa nínú kìsí tí wọ́n lè torí ẹ̀gbẹ̀rẹ̀ ní kébèrè النبي صلى الله عليه وسلم في الحديث الذي أخرجه أصحاب الصحة عن بعد أزواجه لا تضع حقا يا نبي محمد لكن هيا وانا اقول لك من بعد السوا قول من اتى عرافا من اتى عرافا او كائنا فصدقه ẹni bá lọ bá olóńgbà ẹni tó ń lo ìmà láti fi mọ ọkọ àwọn káàyè náà àbí adágúgba oúnjẹ lẹ́wọ̀ fàtọ̀dá kọ̀wù ó wà lẹ́kí ni ó wà gbà pẹ̀lú a bàbá àwọn ìdí náà ń tọ́ sọ fún ẹjọ́ oníbẹ̀ lórí kí làbẹ́ ti sọ fàtọ̀dé kẹfàrà ìgbìmọ̀ ń bílá àlàmà ẹ̀dì ẹ̀hẹ́ ẹ̀dì rí irú ẹni bẹ́ẹ̀ ti ṣe èdè rí pẹ̀lú bẹ́ẹ̀ ti rí ìgbàgbọ́ yẹn ìgbàgbọ́ kí ni o ìgbàgbọ́ káfíìn ló fà á kí Allah subhanahu wa ta'ala kílára lọ́gbàlú kí ni ẹlẹ́bọ̀ ẹja mú kọ́ídà kan wá àwọn kọ́ídà yẹn kí ni kọ́ídà yẹn ìyẹn ni fundamental rule or fundamental ethics ó ní pé kúlù lùsírì kí n káàkiri kúlù gbogbo ẹni tá a bá ti pè lẹ́lẹ́bọ̀ ó ní kí ni ó ní kékeré wà lẹ́yìn sá kúlù káàkiri lùsírì àmọ́ kì í ṣe gbogbo ẹni tó jẹ́ kékeré lálẹ́ kí ni kí ni ó ní lálẹ́ kí ó ti kílẹ̀ wọ́n bá ti lè pè yẹn ní múṣírì ẹni tó mú nǹkan ní ìpẹ̀lú ọba dẹ́dà kí lẹ́ bá fẹ́ ó káàdé àmẹ́yìn ìṣèkèfé rí lè wà lọ́wọ́ rẹ̀ irú ẹ̀ lẹ́ni tí kírun ti gbáwẹ̀ kí lọ yẹ fẹ́ wò kí lápè káàsì lápè kí ìdẹ́lẹ̀ mọ́ ó kílẹ̀ àbí aláàfin lọ́wọ́ tàbí ẹ̀yọ́ àgbà ẹ̀ lọ. قل يا sùúrà tó jẹ́ pé ànábì ti gbóhùn ìkápẹ́ lọ́lọ́run kó máa bá ó dẹ̀ stand firm ọlọ́mọ́ta fún wa jẹ́mọ̀ wọ́n ní ọ̀tákálá òṣòkòló mọ́mọ́kò yẹ bákàlákà náà kó dá ànábì òun wọ́n pé àárín wọn ló ń wà àbó wọn fà nìkan lára wọn nígbà tó ti pè wọ́n tí wọ́n ti gbìn ẹ̀rí tí ló pè wọ́n kúl sọ pé ìyá àyè àwọn olùmọ̀ ní kúlí tó wà nínú àwọn súwà rẹ̀ àbáwọn àyà nínú ọkọ̀ wáyé tí wọ́n yọ kúrò wáyé tí wọ́n ti kí ni wọ́n yọ ibẹ̀ láti mọ̀ wípé èèyàn gbọ́dọ̀ méjì lẹ́tà kan nínú ọkọ̀ torí pé jìbìrìlù sọ fún àlẹ́bí pé kúlí sọ pé ọ̀yà sọ́dún ni kò sọ pé sọ pé onígbàgbọ́ pé sọ pé kò yẹ kó sọ pé sọ pé o sẹ́ni kó pẹ̀lú wa nígbìn lọ́wọ́ ni lọ sọ pé bàbá rẹ̀ ò sí ilé tí ẹ bá dẹnu ọ̀nà tó sọ bá lè dùn kí yóò sọ bàbá rẹ̀ ò sí ilé bẹ̀ẹ́ tó bá dẹnu ọ̀nà wọn ni kí n sọ pé bàbá rẹ̀ ò ní àjẹ ilé ọ̀pọ̀ ẹ̀ so kí ló túmọ̀ sí ìyẹn túmọ̀ sí pé alukurani ó ní. ما وما من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي ما يكون لي قل إواو قرآن كريم أما وكي أورون فمي كتنسي جري أما وكي لا تضمني إن يوحى إلا ما يوحى أنت إبا يسي ما صوت أنت صوت مني tí ilé tẹ́kìlì tí ìgbèjọ kankan fúrò bẹ́ẹ̀ bí ìbí ní sọ pé kún lọ́lọ́ pé kún nígbà tó lọ́wọ́ sàádé ó sọ pé kún wọn kà ló lọ wùdà sẹ́dọ̀ pé tó bá fẹ́ kà fọ́ sàádé mo tó yẹ kó sọ fáwọn ẹni pé kúlú ẹ̀yẹ tẹ́kìlì ẹ̀yẹ sọ pé ìwọ́n pọ̀ ó tún wá sọ fún un lápapọ̀ pé kún kán lè mọ̀ pé yìí ti kà á fún un ẹ̀gbọ́n tá ó ní látọ̀ harúrí bí ilé bá nákàlẹ̀ tààdàlà bí ìyẹn tí ó ti àwọn rẹ̀ mọ́tẹ́kì ni látọ̀ harúrí mọ́tẹ́jẹ̀ lè tààdàlà bí bóyá kò kó kájú inna alayna jama'ahu wa qur'ana àwa ọ̀rọ̀ yẹn jamu awo ọ̀lẹ́ gbàgbé rẹ̀ wà kọ̀ra ana àti kíkà rẹ̀ fàyè bá kọ̀ra mẹ́rù sábà ti fún ẹ a mẹ́tò ka á fún ọdún tó lórí kò máa kà. wọ́n làwọn sàhábà wọ́n sọ kalẹ̀ fún àwọn ọmọ yìí pé ara máa ń sára ń àwọn ti rí pé ọ̀rọ̀ tí ń sọ yẹn wọ́n ń lójú lọ pé kúl sọ ya ayu aliya ìlú sọ pé mo pe ẹni kékeré lórí mo gbọ́dọ̀ tẹ mi rẹ wàlá wo kakọ wà láàyè iná bá dàbí akọ omi tó bá yí ṣe ní wọn àti nfẹẹ pè wọn bẹ́ẹ̀ jẹ̀bọ́n ní nǹkan pè mọ́ ó wá gba àbẹ̀lẹ̀ akọ̀wé kílọ̀bà lálàá ó de là àkọsùnà ìyẹ̀lẹ̀ ọlọ́run máa gbá mú pẹ̀lú ọwọ́ ọ̀tọ̀ ìyẹn ni pé tí ń gbé ẹ̀jẹ̀ lọ àdà ìyẹn pé àgbẹ̀rẹ̀ lójú lọ pé kúni sọ pé yá àlù àlìjà bìrù gbogbo ẹ̀yìn kejì àwọn olùmọ́ni ábìlì lọ́wọ́ ìtìláàkùlà wàlá káàrà bí oṣù sí àtìsábà gbogbo ẹni tí ń jẹ́ kébèrè látàrí lónìí lọ́la ní báyìí bó tiẹ̀ jẹ́ páwọn táàmẹ́bì dojú kọ́ ń báyìí àwọn owó àwọn mú káyìí onífúlì ara alu alika lulu sọ pé mo pe ẹ̀yin ìbéèrè ẹ̀yin fẹ́ gbà àwọn bàbá òní alájà gbogbo nàìjí àwọn bàbá sọ pé àwọn tí wọ́n fi gbá boore ọlọ́run mọ́lẹ̀ àwọn tí wọn ò gbà fọlọ́run ọ̀kan tuntun ni àwọn tí wọn ò sin lọ́run lọ́mọ ìsìlámù àwọn tí wọn ò gbà pàmẹ́lì òjíṣẹ́ rẹ̀ ni àwọn tí wọn ò gbà pé kò á ni àwọn tí wọ́n nígbàgbọ́ títí ní ọjọ́ kan yìí. Nàám. Lábáwo, a rí i pé n tó fi sábà bí ẹni pé a wá bá. Ilé ẹ̀ máa Awiri ní olóògbà ó dájá ṣe báyìí já máa fi ọlọ́run rẹ lọ́dún kan á máa fi ọlọ́run àwọn náà rí kíni lọ́dún kan ìyẹn ni kékeré náà nígbà wá jẹ kó wá kọ̀ọ̀kan báyìí ẹ jáde ọmọ fẹsẹ̀ kan rẹ̀ nà méjì kò tẹ̀sí tó máa ń bí ìjọba tó máa ń bí òun náà ni mo wà láàyè ìbáṣe kíni ìbáṣọ̀rẹ́ ah, ọ̀rẹ́ mi ni àti wa ti tẹ ẹ mọ̀nà wọlé lẹ́sẹ̀ wọn bẹ sọ fún ó wà ta ìyẹn ká lẹ́nu wa wo torí ìbátan wà àwọn náà náà kò sí táwọn èèyàn lè tẹ̀lé lọ nílẹ̀ Yorùbá ẹ̀ ẹ́ ra àwọn a torí ẹ̀rọ mi ẹ̀ẹ́dẹ̀bí akàlọ́ pàjọ yọ ní. àwọn ọ̀gbìn ìgbà ẹ̀rọ kò tí yàrá wọlé ilé ìjọsìn kẹ̀mìrì ẹ̀rọ kí ni ó ṣe náà yóò lọ tún bá ní tó bá tún bá kó lọ àwọn ọmọ ọgbà ẹni kó lọ tún wẹ̀wẹ̀ torí pé ó gbà ngba tó bàbá rẹ lásán pé làkọ́dé kápára lè bí ló iná mọ́ àbáyé fún balasa kó ìwọ wá sọ fún ọ pé la àbúdù èmi ò ní sin tẹ́ǹsìn ẹ̀dìrí wa èmi ò ní ní sin tẹ́ǹsìn ọlọ́run abẹ pápá àmúwa dúró àdánwò tí máa mú yàn sìn ní ẹlẹ́yìn ọlọ́run àbádánwò tí máa mú yàn sìn ní pẹ̀lú ọlọ́run ẹ̀dí pẹ̀lú nù wọn ò ní wọ́n ti rọ̀ rẹ̀ pé sáà máa wá sí ti a àwa náà ti di ẹ wọ́n fẹ́ tẹ́kí mi wọ́n fẹ́ fà lójú mara ọlọ́ba ọlọ́run la àbúdù mi ò ní sìn ń tẹ́ ń sìn àdìsí tójú ló mi kò tọ́tẹ́ mi ò ní sìn òkúta tóró sì mọ̀ pé káyé ń tó parí àwọn yóò sìn ní ìgbéyà bùkún òkúta lójó kóòdì rẹ̀ la gbogbo bẹ́ẹ̀ wò lé mọ̀ sí mi ò fẹ́ mà la àbúdù má bàbí náà this is one of the declaration ó declare fún wa ẹ má torí pé mo ní ìní sí i sí i kẹwàá torí ẹ sọ pé ẹ máa ṣe kí ni ẹ máa ṣe tèmi tó tẹ bá tó ṣe tèmi náà ẹ tún máa fi iṣẹ́ bàtó rọrùn bí wọn ẹ má wọrí tọ́ọ̀ bàbá wa mú sí sábà wa jòkó ṣẹ̀fẹ́ àwọn ẹ̀mọ́ ìṣẹ̀lẹ̀ rẹ̀ rà pé tọ́ọ̀ bàbá wa mú sí sábà kí ni kódà náà bàbá wa mú sí wa ojú fún wa ó yẹ kí n sọ pé n ní rà n ní mu ó fi lé kí n fún ní rà fún mi n sì ní fẹ́ kẹ́ rà wálé mi aláàbọ̀ ìyẹn túmọ̀ sí pé kì í ṣe pé mo ní kẹ́mọ̀ ti ti ń kẹ́tọ́ ara o ẹ fi tọ̀hún yẹn lẹ́lẹ̀ wà láà àǹtùn ẹ̀yìn náà ábìdú náà máa ẹ má sì tí mo sì tẹ́ ẹ̀ bá ti lè fi sẹ́ǹsì kalẹ̀ ó ti kí àjò láàntùn ẹ̀yìn gan ń sọ pé ibẹ̀ ló bí láàlá ìlọ́lá ìtumọ̀ kí ni láàlá ìlọ́lá lábàdúdà bí hàtì ìlọ́lá lá àkọ́kọ́ ìyẹn ní pé kò sí ìjọsìn fún nǹkan mi tó bá jẹ́jẹ́ bá bẹ́ẹ̀ gbóòrùn gbàgbó òdodo ẹ ní sọ pé ń sìn kan kẹtùn àmà wá bí èyí bẹ́ẹ̀ ń sìn ẹ ẹ fi lẹ́lẹ̀ kẹtùn wá sí i ajá pé èèyàn lè jẹ́ mùsùlùmí ọ̀ntẹ́ yàtà bá fa a àdìsí wọ́n tóbu tí ó kọ́kọ́ bọ́ pa bọ́ sẹ́ àkọ́kọ́ sẹ́ ẹ̀mí jẹ́ mùsùlùmí pé gbogbo tó wà lọ́wọ́ rẹ̀ ọkọ̀ sẹ́kìnì wọ́n dà ní ẹ̀lẹ́ Islam wà lọ́wọ́ lọ́wọ́ òun lára Islam Yorùbá lónìí àtàwọn bòmí náà tí àwọn abẹ́ jẹ́ mùsùlùmí òdodo ọ̀sùn kan mára bí ọmọkùnrin òdo náà ló dé kí wọ́n lọ́dọ̀ bàbá wọn tábà ti fẹ́ sọ̀rọ̀ wọn ìlú ìbọn tí wà fún wọn lówó wàlá àǹtún ààbì èmi náà fẹ́ kẹ́jẹ́ rúùsì fún fíǹsì ọ̀yá. wàlá àǹtún wàlá àgà ẹ̀sùn àwọn àwọn èèyàn máa ń rò pé reputation mi torí àyà yẹn rẹ̀ títà òbí títà ara rẹ̀ kọ́ wà mẹ́ tó ṣe áàbùdù áàbùdù ìlànà farko bẹ́ẹ̀ náà kìláyìí.

mọ́tì ṣe ìsìláàmù rẹ bí kébèrè ṣe ṣẹ́sìn rẹ̀ ẹ̀ dáhùn náà máa lù díẹ̀ díẹ̀ bàǹdírí pé wọn á kó bàǹdírí wọ mọ́sálásí subahana wa kí wọn máa jó ẹni àbàlá tù láti subahana ẹni pé bóòlù ti jọra wọn torí pé ìjọsìn yẹn ìjọsìn àwọn wọn àwọn kẹ́ẹ̀kì ni mọ́tà ṣẹ́fúra àbíkọ́ wí ẹjọ́ fún alẹ́ ìkàlórí ẹ̀ torí lásìkò. النبي صلى الله عليه وسلم دخل المدينة النبي ومدينة هو ومدينة فوجد اليهود يصومون هو باع يهود تنباع عاشوراء àwọn kí ni kò ní pẹ́ ìpẹ́ndì tọ̀tùdì làláwọ̀ ẹ̀yẹ o lójú kí mẹ́rin rẹ̀ wá o èyí kí láti ìpẹ́ndì tí sì mọ́lọ́mọ́ta dájú báyìí lọ wá ṣe wọ́n fún wa ó wá bá wọn tó ń gbà aṣọra wá ní kí ló dé tẹ̀ lónìí aṣọra wọn ni àwọn aṣọra àwọn fi dúpẹ́ fọlọ́ tó la nàbì Musa lọ́wọ́ ká ní sọ̀rọ̀ fara àrùn àtọ́mọ̀bàlẹ̀ sọ̀rọ̀ yìí ẹ̀gbọ́n tá sọ̀rọ̀ ní ana Musa rẹ̀ èmi ni mo lẹ́tọ̀ọ́ sí Musa jù ìtumẹ̀ ọ̀rọ̀ yẹn tẹ́kọ́ la fẹ́ lọ lẹ́nu ìyẹn ni pé ẹ tẹ̀lé Mósè èmi mo lẹ́mọ̀ láti tẹ̀lé Mósè ìṣesí mi jọ ìṣesí Mósè ju ìṣesí ẹ̀yìn lọ. oyè fa amara náà sẹ́ni sí àná ó wá pa òun yẹn láti pé ẹgbà wẹ òní òun ìyẹn yọ máa kéde o yà máa sọ wa ó wá ní tó bá di ọdún tí ń bọ̀ ẹ wá lọ bọ̀ tó bá di kí ni ọdún tí ń bọ̀ ó lé mi wá ní gbatẹ́yìn kan máa gba kíni máa gba mẹ́rin àti kíni àti tẹ́ kí ló pàtó jẹ́ mẹ́rin àti tẹ́ ṣé mẹ́rin jẹ́ ẹ̀wọ̀n àjọra ó ní òhálìfà ní òhálìfà lìyẹ̀bùdà torí pé ìfẹ́ kíjọ tẹ̀ mí ó ṣe kí ni kò jọ sí wa. tí n falẹ̀ yọ̀ kẹ́sì náà alhamdulilah sábàlá pàtàkì àbílá. anábì sọ́lọ́lá àlùfáà àdìsàbò rẹ̀ rà ó ní wọ́pù ìlé ha ẹ̀bá irun àgbà wàkọ́sù ṣáàrì ẹ̀wà dé túbọ̀ nìyí wọ́n ní ọ̀ọ́lì fún yẹ̀wúdá wọ́n lè dùgbà wọ́n tí mo fi ní kẹ́yìn ó dé túbọ̀ mú ó ní pé kẹ́yìn lè yapa sí àwọn yẹ̀wúdí àti nàìjíríì ìtumọ̀ ní pé àwọn náà mú dárò àgbọ̀n Eyi tẹ bá dáhùn àgbọn sí sí ẹ jẹ́ kí n sí wọn ẹ má jọ wọn ní rírí ẹ má jọ wọn níjọsìn ẹ̀yin ẹ gé túbọ̀ mọ̀ sí i pé mùsùlùmí fi mu mú kó a gbà jaba wo ló ní opposite is the reverse ẹ̀rọ pọ̀lọpọ̀ mùsùlùmí irun imúlòdìkiri yóò filẹ̀ yóò fa gbogbo àwọn wọn àwọn àfẹnikọ́lọ̀ ògùn nínú níjàgbọ̀n rẹ̀ kókùn àjọra wa lọ ó láwọn òrí tàbí kan tí ń ṣe kí ni ní fámàsì ẹ wà á rí àfà àti irun mú àti kí ni yóò lè kí ni yóò fa gbogbo ẹ̀ tí wọ́n ń bẹ́ kórókóró káàpọ̀ wọ́n sọ pé wo ọmọ yìí bàbá ń kó kí ní ìfún bẹ́ẹ̀ bàbá ń fa kò sí mẹ́ta àdìkẹ́ tó sọ kò sí tó fa tó fi ẹ̀fá ẹgbẹ́ ohun túbọ̀ mú yín yóò jẹ́ pé àdábì fẹ́ dégé ní ìyẹn ló fi wà láàánà ààbì mi ò ní kọ́sẹ̀ yín níbi ìjọsìn yín ẹmọ sáàdàbì ẹ̀dá bùkẹ̀sì ẹmọ sáàdàbì fi ní ẹ gbọ́dọ̀ gbà wọ́n ń jọ sátidé níjọ́ kí ni ìjọba sátidé ẹ má dá sátidé ẹ má dá kí ni àtàbẹ̀ náà àwọn olùmọ̀tọ́ wà lórí wípé lọ́wọ́ pàtó yẹ́wò mẹ́lì àròfà yẹ́wò mẹ́lì tàbí tí àràfà àbí aṣọra aṣọra tẹ̀lé aṣọra tó lọ ó bọ́ sí lọ́kìnrin ó bọ́ sí ọ̀sátidé àwọn kan láwọn ò gbà àwọn ìjọ wọn nítorí pé àgbẹ̀bí kọ̀ fún apá àgbọ̀rọ̀ gbà wọn lọ́kìnrin àgbọ̀dọ̀ dá sátidé gbígbà rẹ̀ àyàfẹ́ ní títí ṣe àbóbọ́ síjọ́ tí mẹ́ẹ̀dì kí ni tí mẹ́ẹ̀dì sáré báwo ni wọ́n ti sọ fún wọn yẹn títí jọ yẹn bá lọ bọ́ sí tàtí fọ́tí nǹkan bẹ́ẹ̀ni ni tí mẹ́ẹ̀dì ń gbà tẹ́lẹ̀ ṣe mọ̀ pé kò gba àwẹ̀ kóló àwẹ̀ kóló gbà ìsàwẹ̀ fàtìlì àwẹ̀ tí ń gbà bọ̀ tẹ́lẹ̀ àbáwẹ̀ aṣúra ló ti ni ló gbà tó pọ́ sí jọ kí ni ìjọ fàtìlì kìí kí ló ń gbogbo ẹ̀ wà láàánà ábìrò láàṣùrùkà wà láàṣẹ́bì ìdí à mi ò ní gbọ́nà mi ì sì ní kọ́ sí yín wà iná máa gbogbo wọn màá máa jọ́sìn fọlọ́n aláwájú ilẹ̀ bí yóò ṣe bùrú wàyàwọ̀ lórí ojú ọ̀nà tọ́lọ́ ń fi nífẹ̀ẹ́ sí tó ti yọ lórí gbogbo tó bá dẹ́ jọ sí mi màá kí ni màá tí ì jì rẹ̀ èmi ò mọbi tí yóò bá ti rí àtàlá ti jọ sunday àtàlá ti jọ ti mú so ha ah, tí ìbá jẹ́ pé ó di kàráǹgì bá wọn customize life wa wọn wá kọkọ sí ìsinmi níjọ́ kí jọ sunday àwọn olùmọdé sọ fún wa pé sunday gangan kọ́ lọ́jọ́ ìsinmi tẹ́lẹ̀ wọn fi wọn ni ìjọ sátidé nìkan ni wọ́n ti kí ni wọ́n mú wọn ni. so ẹ̀dẹ̀ wo mùsùlùmí àwa la máa ń fẹ́ láti máa tolerance wa ẹ̀ lérí ẹ̀ lérí kí mùsùlùmí sọ pé afẹ́ bá afẹ́ bọ́ọ̀lù dé níjọ́ kiri níjọ́ jùmọ̀ torí pé ẹ̀sìn wa àìsí àìsíkọ́tì so tẹ́lẹ̀ kọ̀ọ̀rọ̀ hàn ọba dada wulẹ̀ ti sọ fún àná fundamental rule rule ẹ̀fìn ilẹ̀ ó ní fàyíza níbi yá ti sọ̀rọ̀ kí ló fẹ́ẹ́ fà ń tẹ́sí ìlú àbúrò tó bá dé jọ́jú náà tẹ́ bá dé kí wọn bá ń pa lẹ́sì rú ìlú àwọn ẹ̀fọ́ ká sórí ilẹ̀ ẹlọ́mọ sí ilẹ̀ lọ. tó kí wá lókí sọ́ńdé sí ìkejì á jọ́sìn kò sí jọ́sìn kan special ara ò sọ́ńdé lónìí o mi lọ sí lónìí o mi ìṣiṣẹ́ lónìí o mi ìṣiṣẹ́ lónìí ta ló wọ́n fi ṣe ọ ni ìyẹn lè ti ní jọ Monday ìjọ ajé ìyẹn ìjọ ajé lónìí o ìjọ ìjọ ajé èyí ti jọ ayé tó yẹ tòkùn tó kó sí báwọn èèyàn lẹ́rí ẹ̀ ọ́ ìtọ́ta bẹ́ẹ̀ òkùn bá kí ni mo tẹ̀ yé báwọn èèyàn ọlọ́mọ yà wá ọlọ́mọ sọ̀rọ̀ àbẹ̀lẹ̀ kó dáadáa lẹ́wọ́n láwùsá ni ó wá ti mẹ́ka dé ó ti kí ni ó ti mẹ́ka dé ọlọ́run ti kúrò àlàáfíà wọ́n ní bí sẹ́ ń bọ̀ láti báyìí ló gbà lọ wọ́n ẹ̀ níjọ́sìn ní ìdúró bẹ́ẹ̀ ti lé ní ẹni bá bẹ́ẹ̀ tí mi wọ́n gbé mi kó bá tí mi sọ́ọ̀bù mi àmọ́ kí ẹ sọ pé ìdí ìwọ jimá à ń rí fún mi ẹ̀yin lẹ́nu eléyìí òun ò sé kí ni òun ò nílò àkọọ́lẹ̀ tó téèyàn bá kọ́kọ́ débò tó bá kọ́ délé o ó lọ sí ibi tó pọ̀ lọ ẹlòmíì ò ní wá mọ́sálásí ní ẹni ó ti má kàdé kò ní wá bò ó kò ní wá kí ìrù jàmá torí pé kò sí ìwọ bò Allah àtẹ̀fàlùwà sàlámàlà àfíà kò dẹ̀ tí tó fà àwọn bọ́rù pọ̀ jù ló bá wa níbẹ̀ rẹ̀ bọ́rù kíláàsì ìjọ ìfi ẹ̀sìn wájọ ẹ̀sìn ìbèrè tálùkọ́ ẹ̀ lọ́pàá pé wà láàánà ààbùdó náà wà láàánà tó máa fi hàn án ààbùdó tìyín náà bá jẹ́ sí dáadáa ẹ má fẹ́ tìyín ẹ má ti tìyín ẹ má ti kọ́ tètè ẹ ti gba ẹ má ti kọ́ tètè ẹ má jẹ́ ká ẹ yẹn ti tó ẹ mú lẹ́yìn má fẹ́ tìrẹ ju ẹsẹ̀ yẹn kan ẹ ẹ màmá àwọn kan ọmọ modernize dáwà ló modernize tiwa gbọ́dọ̀ modernize kí náà lè modern ayé na modern Islam ń kọ́ tètè yẹn kankan torí gbogbo táyì bùkátà ní Islam ó ti pé. ó dẹ̀ ti wà mẹ́ ẹ ẹ kí ẹnu gbogbo oúnjẹ òkú kankan báwọn máa ṣe wọn á ṣe òkú iṣẹ́ tí ni wọ́n máa kéde wọ́n kẹjọ kò sí ní Islam fi ń bi àwọn àbájọ ìsìnkè ẹ ìjọba wàlá àtùn ábìrì nàmà ẹ̀yin náà ẹ má sìn ẹ má fi jọ̀sìn ẹ sìn tó bá jẹ́ pé ẹ bá ní ẹ̀rí ẹni lánàá bẹ́ẹ̀ bí ẹsẹ̀ lẹ́yìn rẹ̀ ó lẹ́sìn ní wọ́n pé ẹ lọ mẹ́rin pé ta ló ní kéde báyìí wá. kí wá lórí. lákùn di nùkùn wàlẹ́yìn. lákùn di nùkùn Allah lákùn di nùkùn lákùn díìnù kùn wàlíà dì ẹjẹ kẹsì tí wọn lékè ní kò máa jẹ sí i ẹjẹ kíte nínú lékè ní wàlíà dì ìyẹn ni pé ayàyà Allah subhanahu wa ta'ala lakum dinukum walam yakun dìínì wàlíà ẹfẹ̀sìn nílẹ̀ bó ti wà olókó báwọn èèyàn níjọ kérésìmesì àti kí ni orí níyà bó láti nígbà tó ní làkún ẹni tó wá máa jubilé àbúbẹ́ sẹlẹbírẹ́tì tó bẹ́ sẹlẹbírẹ́tì níyà kí làwọn ti ń dé kí làwọn tó ń dé no ó ń se àwọn tó ń ṣe gẹ̀gẹ̀ ẹ̀sìn kí máa ń ṣe christian ẹ̀sìn kí ni tiẹ̀ sọ tiẹ̀ fún mi. Ìṣe kèfèrí ni. So ẹ jẹ́ ká padà náà àwọn ìyàtọ̀ sẹlẹ̀ bẹ́ẹ̀ ìlú òde náà ìjọra ìjọra òṣọ́dún ìjọra òṣèlú.

wọ́n gbé ìdíra kalẹ̀ lákàtí bẹ́ẹ̀ níbi ní láti di kàwé ká ọjọ́ ní ìdí oníṣẹ́ pẹ̀lú kí ni ọdún lọ́dọ̀ tí wọ́n kí ni ọdún lọ́dọ̀ tí wọ́n kó ṣe kí ni أدى الله سبحانه وتعالى كل متعب لي وأنزاينه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله